الشيطان الرجيم بسم الله الحمد لله الذي بنعمته على فطرة الإسلام وكثرة الإسلام وعلى دين نبينا محمد صلى الله عليه وسلم وعلى ملة أبينا إبراهيم وما كان من المشركين صلوات ربي وسلامه على أشرف المرسلين سيد الأنبياء محمد بن عبد الله وعلى آله وأصحابه وكل من تبع سنته إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرجوكم الله ọba tí bẹ́ẹ̀ lè padà sí wọn lára lẹ́yìn ìgbà tí a ti wà ní ipò òkú èkó ṣe kí ọ̀dọ́ náà ọba yìí ní ojúmọ́ àbọ̀ sí ní ọjọ́ kan أطول الكافي بإخوان الله وأنبى محمد والله تعالى عليه وسلم النبي صلى الله عليه وسلم ní àwọn ìfẹ́ tí gbogbo ayé olúwa bá wa sàlékún kẹrẹ àti ìgẹrẹ fún aṣáájú wa àmìlò Muhammad sallallahu ta'ala alaihi wa sallam àwọn ọ̀rọ̀ yẹ àwọn mọ̀lẹ́yìn rẹ̀ ní ìtàrí olùtẹ̀lé ìlànà òjíṣẹ́ ọba aláàbàjú dáadáa ìṣúná di ọjọ́ àdúgbò oníbi tí ọjọ́ ẹlẹ́ẹ̀kejì ní ológun tó kù nínú oṣù ṣùgbọ́n àṣọ èyí tó jẹ́ oṣù kẹfà tó ń dúró ọkọ pé forty two á rí pé ọjọ́ òní wọ́n jẹ́ ọjọ́ kan nínú ọjọ́ tí ó lóore jù láyé gẹ́gẹ́ bí alẹ́ sọ̀rọ̀ náà ń sàárà àlẹ́ ìrẹsẹ́lá àti gẹ́gẹ́ bí ìpìlẹ̀ tí ọ̀hẹ́ ìlú yọ̀ọ́ olùkọ́lá àti bí ìṣàmùsùn ọjọ́ tí ó dáa ju ọjọ́ ayé tó ń yọ ọlọ́jọ́ ọdún wà nìyí ọlọ́dún táwọn sọ yìí ọjọ́ ìlú wọn dáwọ́ báyìí àlebi ààyè àìsílẹ̀ bákan ní pé ìgbà tó lọ́wọ́ bá àlejò afẹ́ àmọ̀kálẹ̀ jẹ́sẹ̀ ọjọ́ ilẹ̀ ìsinmi ọjọ́ àgbègbè níjọ́ tó lọ́wọ́ bá àlejò afẹ́ tó rà tó kọ́ máa fi kalẹ̀ wá sórí ayé ọjọ́ ọdún fún ìbáàdà tó yẹ kí òfin lè kó jọ ní ọjọ́ ní ìmọ̀ tí a bá rí àwọn kan tó bá wọ́n fáwọn oníbẹ̀rẹ̀ ọlọ́run bá àwọn wá fẹ́ kó jọ àwọn fẹ́ kí bí tàwọn láàyè àwọn kò kí lónìí àwọn kò kí lọ́la fún ìbẹ̀rẹ̀ ọlọ́run bá a kò tó wọn pé ilé yìí kọ́ àdádálẹ̀ ní ẹsẹ̀ yẹn torí pé kí ni àpéjọ ní ọjọ́ pẹ́lẹ́ tí ẹ bá tó wá pọ̀ láti ṣe bọ́lọ́wọ́ bá ti pa látẹ̀yẹ yóò tún máa jẹ ẹsẹ̀ wájú ọlọ́wọ́ bá yẹn àfi kí ìwò ṣe bọ́lọ́wọ́ ti gbé kalẹ̀ yẹn ìyẹn ló ti jẹ́ pé ìjẹ́júmọ́ àtòrí yẹn ló rẹ̀ ìbáda yẹn á sì mọ̀ pé ojú jẹ́ ìbáda yẹn á sì mọ̀ kí yá àlábò ìpìlẹ̀ ló yẹ lè fi àgbọ̀dọ̀ mú kẹ̀kẹ́ wá àfi kó jẹ́ pé nígbà mo ti bọ́lọ́wọ́ bá mi jọra ṣe kéré mo ti pé wọ́n ṣe ní ìdàrú lójoojúmọ́ gbogbo nǹkan ẹ̀ ṣe ní ìdàrú. àmì ìfọ̀mọ́ wà ní sinmi wọ́n ní àbílí àmàlẹ́kùn lẹ́kùn màlẹ́kùn lọ́wọ́ ti dá. ó ní iye ayé tẹ̀ ń wò yẹn á ń tọ́ bàbá ti di gbèdè. bẹ́ẹ̀ ni gbogbo oṣù mẹ́fẹ̀ pátá ọlọ́wọ́ bá ti di gbèdè. ìṣe àtọ̀ àtàlọ́ ọ̀rọ̀ wà láì. àwọn ọmọ ayé ni àwọn ọ̀tá ayé. àmì ìfọ̀mọ́ wà ní títẹ̀lé tọ́lọ́dọ̀ ìmọ̀ àtìrẹ́sì ọlọ́run láti ṣe ìtòrẹ́sì ọlọ́run tó dáa torí pàtó wọn bá fẹ́ sọ nípa ọjọ́ ojúmọ̀ ó ní nígbà tó bá pè ó láàrí àlùkò láti bá ṣá láàrí ìgbà nínú ọba ìdìbò ayé yẹn ṣé ẹ dára kàkà ẹ lọ sí ọlọ́run ọba yẹn ọlọ́run ọba ọlọ́run gbé ìjọ kágbà tó wù lọ láti ṣe wa ìta pẹ̀lú wa jẹ́ ayé rẹ̀ ní ilé wa lè dúró bó ní ọjọ́ ọdún mà. Gbéra tí wọ́n máa pé ọjọ́ ọdún rẹ̀ ṣe bá ti rẹ̀ akẹ́yìn ọ̀la bẹ́ẹ̀. Àti eh, àbáríkà àdúrà o, ìyẹn kọ́ láti ìyẹn kọ́ ní ìrẹ̀. Bí kì í ṣe pé láti ìṣẹ̀ta sí ìpolẹ̀ ọ̀dọ̀ bí yàtọ̀ ọ̀gbìn ní àgbọ̀n jẹ́ pé ìpọ́lọ̀ òbí náà sì ń wò yẹn báwo la ti fẹ́ mo wá sí ìwòsàn báwo la ti fẹ́ mo wá sí ìwòsàn torí pé tí a bá wọlé ayé tó bá yẹ pé bí ayé ti rí ni ẹni tó kú ẹni pé ẹni tí ó là lọ́dọ̀ ọlọ́run bó kéré rẹ̀ jọ ẹni tí ó wà á là nínú òtútọ̀ yẹ ṣe ìmúgbọ́rọ̀ ọ̀bọ̀ làálẹ̀ ló jẹ́ bí kò wá ìwà máa sọ àtìmọ́ àìwọ́ mẹ́wàá láì ìrántí ọlọ́run ìmọ̀ àtẹ̀ láti ọlọ́run ọba àlejò ọlá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé kéèyàn wá jẹ́ ẹni tí ó jẹ onídìímọ̀ ìṣẹ́ ọlọ́run ọba tí ọ̀bí tó wá ní ẹ̀ka yẹn aṣẹ́kùnrin tó wá ní ọjọ́ ìmọ̀ yìí ọlọ́run náà mọ̀ jímọ̀ tí ẹ bá yà bá yẹn. torí pé ilẹ̀ ń sún ilẹ̀ ń wọ́n ni táwọn náà bá wò káàkiri lánàá àwọn ọ̀sẹ̀ àlẹ́sẹ̀ lọ káàkiri àwọn tó lọ́n kọ́ pé ìtẹ́kùnrin ìgbọ̀wọ̀ àìsí tí wọ́n bọ́ lọ́wọ́ fún wọn jẹ́ àwọn ìlú lọ́pọ̀lọpọ̀ mi ò sí ìmọ̀ra ẹ̀ nígbà míì bẹ á mọ̀ pé ẹgbẹ́jà aláìní sáré ní sáré ẹni tí kì í sáré dáhùn ọ̀sán ẹ̀dá ọ̀rọ̀ pé nàbọ́là ni ó lè má kú. ẹni sáré owó kó dúró dáadáa bẹ́ẹ̀ kò sí é lẹ́kùn náà lọ́wọ́ ọ̀ma lè jọra. eléyìí tí wọ́n sáké òsì pé àtúnṣe yìí pé ìtọ́lọ́wọ̀ ìyàhálà ọ̀rọ̀ bí mùsùlùmí lọ́bọ̀ tẹ̀lé ọdún ọdún márùn ní báyìí tí yẹn wà nínú àwọn tó pé irú wà nínú ẹni tí wọn bá ń sáré tètè láti bàbá ká ìsáàkì ìlú rẹ bàtà rẹ wọn kọrọ bàbá rẹ àdébí sọ̀rọ̀ wọn wà lọsọlá wọn ní mọ ọ̀rọ̀ àtà wọn lẹ́yìn yóò tó wà lọ sí júmọ tó wà lọ kò sáàkì ìlú la láti kó tàkókò pé à láàrin lọ lọ yìí ó ní bí ẹni tó jẹ́ yìí tí ó fi rà fún ní òkúta ráàyè wọn ti

nípa pé nígbà àwọn yòókù ìpàdé nípa pé bí a bá wà lórí mọ́tòláàbí júmọ́ tí wọ́n ti máa rìsí kọ́ọ̀lù lọ́jọ́ tí máa kọ́ọ̀lù láti òun ti bá kílì ìtakò àdáàbò ọ̀tàkò àdáàbò pátápátá yẹ́yẹ́ nígbà tí a bá ti kí òun ká bá dáa mọ́tòláàbí júmọ́ ìgbọ́ pé ọ̀yà ká mójútó òun náà ní ká wà ní ìgbìyànjú ẹ̀kọ́ náà wáyé bẹ́ẹ̀ kájúmọ̀ nílẹ̀ fọlọ́ ọba yẹ́nyẹ́nyẹ́ torí kí àwọn òfin wọ̀nyí nígbà tí àbábọ̀ nínú ọba àdéhùn ọ̀la àti láàrín ọ̀nà ọba ẹ̀ láti jẹ́ pé kí a ṣe àmójútó rẹ̀. Àti àmójútó rẹ̀ òun náà yóò jẹ́ kí a lè lo ọba wo láti lo ọba mi sọ̀rọ̀ la. Bákan náà ni pé àlejò sọ̀rọ̀ wọn wà ní Sọlá ní ọdún mọ́tò káàmù sí ọdún mọ́tò mọ́lẹ̀ gbogbo ẹ̀ tí ọ̀rọ̀ ọba mi sọ̀rọ̀ wájú kó lè ta ẹ̀jẹ̀ káàdì kí ni ọjà mú mọ́ àrùn rẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀ka wá rí kọ́ńtà àbí wá pọ̀ tí a ti sọ ní Màmúsátá sí ọlọ́run tààrà àríwọ̀ sẹ́nà. Eléyìí ló ti pàtàkì àrùn òkè tí ibi ní agogo nígbà tí ìyá bá wà ní ọjọ́ ògùn wa bákan náà èyí lè ní gbogbo lọ́ba fi fún wa ní gbogbo lọ́ba ní wọ́n yẹ kọ́ òfin wa èyí tó lápọ̀ ọjà ọ̀ka gbogbo tó kẹ́ olóore ọjà púpọ̀ ọlọ́ba nìkẹ́ lọ́kọ́ lọ́ba ní wọ́n lórí ni pé sábà wà nínú àwọn òṣèré pé nígbà tí wọ́n bá ti gbọ́ ìmúra àti pé kí n tó ìgbésí máa fi wọlé lọ mọ́sálásí. àwọn èèyàn bẹ ìgbà tó wọ́n fẹ́ gbọ́dọ̀ bá ìwọ̀n bẹ̀rẹ̀ pariwo kó túbọ̀ nígbà ìwọ̀n máa lọ mọ́sálásí. fún sábà ti fẹ́ kí n júmọ̀ wa ẹ̀jẹ̀ ká jẹ́ ibi tí èdè láti máa lásìkò. dákì pé àwẹ̀ júmọ̀ wa nígbà tí mo pàṣẹ pé ní òwe júmọ̀ àwọn èèyàn ti bu ẹni tí ó ti bàlágà ẹ̀jẹ̀ àti pé agbègbè rẹ̀ láti jẹ ẹni tí yóò lọ sí mọ́sálásí lásìkò pẹ̀lú ìrẹsì ọlọ́run bá mi sọ́lá káṣí gbogbo àdámọ̀ ìwà alẹ́ ìsìlám lórí ti ọlọ́run bá mi sọ́lá ìsìlámù ìsìlámù yíyá àfi á ní àníyàn wọn gbélé ọlọ́run bá mi sọ́lá òun ti bímọ sí ilé àtiwọ́ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọlọ́run yá sí láyé ọ̀là àgbà ọlọ́run la ògùn rẹ̀ abẹ́wọ̀n bá sùhánì mọ̀tàhálà nínú ìgbẹ́ ìkọ̀kan wa ọlọ́run ti fi ìsọ̀rọ̀ ولا فقر ولا وجوع أدرى الله سبحانه وتعالى بخلق واجب وفقه ولكل ذكوان وجوده تقصان الله نقول جوه ما في المطور بكي أوان قروا ما في قرى السلام ولا يسرعي ولا وضع أدرى وجوه قرب الله فيه أول مكان ولا ولا سعلوا ولا ما ولا وجوه ربنا يا آتنا بالدنيا فلك وفي ربنا أخرجنا من التوبة وسيفك أقدامنا وانصرنا على القوم الكافرين اللهم إنا نعوذ بك